bá kẹ́ wọn mo foríjì àwọn nígbà tó bá tábà lọ tí wọ́n bá lọ wọn kò sí ọjọ́ ọlọ́mọ àlùjẹ́nà jẹ́nà tó fi bẹ́sẹ̀ àlẹ́ aláìní ní wọn rárá pẹ̀lú àwọn àtìkẹ́ náà n tí a fẹ́ fi bára wa sọ ní àhàdífà níbi sallallahu alayhi wa sallam ní àárọ̀ títì ní الحديث ثم التفت فهي أمانة إذا حدث الرجل بالحديث ثم التفت فهي أمانة إذا حدث الرجل بالحديث ثم التفت فهي أمانة أنا صلى الله عليه وسلم حديث من أسهل دليل جابر بن عبد الله رضي الله عن سير الصحابة من حديثه wọn ní ànábì sọ pé sọlọ lọ sọ̀rọ̀ téèyàn kan bá bá ọ sọ̀rọ̀ téèyàn kan bá lómi tó bá nìkejì sọrọ nìkan bá ni o ọjọ́ ìyàn méjì ló bá ni o ọjọ́ mẹ́ta ni o lọ ni o ìwọ̀n tó bá wọn sọ̀rọ̀ tó ń bá lè tẹ́fàtà lẹ́yìn ìgbà náà ọwá ọwá oyinjú sápọ̀ tó báyìí ìyẹn ni pé wọ́n alákọ̀ọ́jú sápọ̀ tó àbí sí ẹni pé ọ̀rọ̀ tọ́nà tọ́nà pálíkẹ̀ sápọ̀tù àbí sápọ̀sì ànábi sọ pé sọlọ́lọ́ sọ̀rọ̀ èyí kí èèyàn tó bá báyàn sọ̀rọ̀ kan tó bá fi lè ṣe bẹ́ẹ̀ èèyàn kan ló bá sọ̀rọ̀ ni o túmọ̀ sí pé èèyàn kan ló bá sọ̀rọ̀ àbí èèyàn lé ní àbí mẹ́ta ni ọba ti dáhùn sọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ ànábi sọ pé fàhíà àmánà ànábi ní àmánà ló bí náà a àmánà ló ṣe a gbà mo fi ṣe iná lọ́dún kì yóò ṣe fún yàn o Eh, bí o ṣe kí irun lámọ́nà láre tí wọ́n bá fi kan pamọ́ sí irun lọ́dọ̀ pé yáyá mo fi pamọ́ sí bí o ṣe kí irun rẹ̀ aláre bí o ṣe kí irun rẹ̀ aláre tí wọ́n gbọ́dọ̀ ṣe bákan yẹn gbọ́dọ̀ change gbọ́dọ̀ tọ́ ọ̀bọ̀ yẹn gbọ́dọ̀ ṣe kankan ní nípa ẹ̀ pẹ̀lú tó fi kan sí lọ́wọ́ ẹ̀ dọ̀rọ̀ sọ fẹ́ni kankan dọ̀rọ̀ sọ fẹ́ni kankan kọ́dà kò sí bẹ́ẹ̀ kan ṣe lé mẹ́fẹ́ yàtọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ṣe lé mẹ́fẹ́ yàtọ̀ wọ́n ti di àmánà nù ẹni kó ti di àmánà nù tí wọ́n bá ti spread yẹ kọ́dà yẹ kan lè yan sọ fún ní o àbí gbogbo bó sàn sọdí jẹ́rọ́ dọ̀yọ̀ ìyẹn ti bọ̀ yá àmánà nìyẹn ìyẹn ti fi àmánà yẹn ráre ọ̀rọ̀ tó sọ fún yàtọ̀ yẹn ti jàbá àmánà ṣe ẹ̀sùn pé jíjàbá àmánà léwu nínú àwọn tí inú àṣẹ aláǹlá ni kí sí ìyá so anabi sọ sọlá gbà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n lọ sí àlùsọ́ra tí wọ́n ṣe ìrìnàjò lọ́dọ̀ lọ sí sánmà nínú àwọn tí wọ́n rí tí wọ́n lápè bẹ́ẹ̀ ló mú wọn lọ wọ́n lè dùn wọn lọ nínú àwọn tí wọ́n rí tí wọ́n fi àjẹ àwọn tí wọ́n jà bá àmánà kẹ̀yẹ́sì àmánà tó nìkan àmánà ti kìnnì àti àmánà ti tí àìfọjú rí tá a lè fọwọ́ kàn tá a lè fetí gbọ́ ọ̀tẹ́ pé a lè fojú kan bìtọ̀ sọ́ọ́ sẹ́ni sáré pé gbọ́sẹ̀ pé ẹ̀yà ni a mọ̀ pé lọ́jájá ó bẹ̀ ọ́fíì kan pamọ́ sí wa lọ́dọ̀ ó lè jọ́rọ̀ ó lè jẹ́ nǹkan mi. so n tí hadith yìí sọ ní hadith yìí daraja rẹ̀ hasanan ẹ̀ bá wọn nínú hadith yìí sọ torí alimami Tirmidhi rahmanullah ìgbà táwọn àgbéjáde ní tíra sunan tí wọn pè hasan bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ mi náà ọwọ́ àníṣúná nàbí dáhùn náà ó ti jẹ́ pé inú sanadẹ abdulrahman bin ata ó wà ń bẹ so so ṣùgbọ́n ọ̀rọ̀ sì wà lórí ẹ̀ so àwọn àmọ́ Bukhari pé láhùnmọ́ náà kíyè ẹ̀ náà àwọn onímọ̀ ṣùgbọ́n ẹlòmíín sọ pé sheikh ni pé ẹni ni pé dáradẹ̀ débi tí tábàárí hadith mi tí a lè fi hadith mi kò nípa ọ̀lẹ́ láàrin ẹnu mọ̀látìlú àtàjírẹ́ṣ níta máa ń dín pín sheikh nínú mùsùlùmáhù mahadifin bẹ́yìn àjẹsọ̀ àtàdé náà ní pé jáfe yẹn wà kò kéṣì kan tí ó lágbàá tó lágbàá wà láàrin tó lè sílẹ̀ tó tẹ́ láàyè tó fúyẹ́ ní kúkúrú hadith yẹn nínú hadith yẹn sọ pé ọ̀dà náà nínú àwọn tí wọ́n náà náà tìrìmẹ́lì àtàwọn mìíràn rahmatul jami so hadithi yìí allah akbar ẹ̀kọ́ tí mẹ́mẹ́ náà ẹ̀kọ́ tí mẹ́mẹ́ àtàǹfààní ti dájọ́ tí mẹ́mẹ́ náà ni pé tí ọmọ bàtẹ́ẹ̀ kan ti bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ tó bá ti yinú sápọ̀ tún àbí yinú sápọ̀ òsì kò fẹ́ kẹ́ni ní ọjọ́ ní tùmọ̀ rẹ̀ tùmọ̀ pé náà náà náà sọ pé fáyà àmàna wọ́n ti di àmàna ṣùgbọ́n káwọ ọ̀rọ̀ tẹ́yìn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé bí ẹ̀ka máa dá lérò ká máa máa máa àbí ẹ̀yìn kẹsí ọ̀rọ̀ ẹ̀yìn nígbà náà bíbá lérò lọ́sọ̀lọ́sọ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀yìn haram ni bẹ́ẹ̀ ni òfófó haram ni ó gba àwọn ọ̀rọ̀ èébú kẹ́ máa kọ́ máa dọ̀tí yàn kọ́ máa yàn wọ́n o ó gbọ́ jẹ́ bí haram yàn kó sínú ẹ̀ ń sọ̀rọ̀ tó tọ́ fún yàn ẹ̀ bóyá secret family ẹ̀ ní tó yẹ pé ẹ kọ́ sọ fún ẹ kọ́ dámọ̀ràn so bóyá ọkàn gbọ́ sọ́rọ̀ yìí àbí kí n sọ ó gbé kí n náà máa ní sọ náà tó tọ́ tí àwọn afẹ́rẹ́ náà fẹ́ jẹ́ kéèyàn ọ̀yàn gbọ́n ẹni tí a bá dẹ́kọ́ gbọ́kọ́ gbọ́ so that iná nílò hadith kì í ṣe tí ò tọ́ torí àwọn ìlú máa ń ṣe wọ́n máa ń ní skoti àwọn kan mi àbí wọ́n sì máa ń ṣe fẹ́nu n tí ò bá tọ́ nínú ọ̀rọ̀ tí ò yẹ kí àwọn máa gbọ́ ní àwọn àdúgbò ọgbọ́n dọ́bí ọ̀rọ̀ òfófó bíi ọ̀rọ̀ ẹ̀gàn bíi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bíi ọ̀rọ̀ kí wọ́n ti ń pè é lára ẹ̀gàn sọ bẹ́ẹ̀ náà sì níbi ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn eléyìn rẹ lọ́mọ wà ní secret yóò sọ pé wọ́n jọ gbọ́ kọ́dà ọ̀dí kan ṣe báyìí wọ́n ṣe àánú kọ́dà ẹlòmíràn sọ pé kí lóun wáyìn sí kí lóun jẹ́ pé kí lóun wáyìn sí àwọn oníjẹ́ kẹ́ni kọ̀yẹ́ kẹ́rin máa lásìkò àti jọ ẹni tó bá fẹ́ sọ fún ẹ̀ka ẹ má sọ̀rọ̀ lọ́rọ̀ fún mi bẹ́ẹ̀ àbí sọ ẹ kí n béèrè lọ́wọ́ wọn àbí kẹ́ ẹ sọ lójú wọn ó sì parí wọn bá ṣe bẹ́ẹ̀ má gbé mi wá. ẹlẹ́mi ìjọba sọ fẹ́ẹ́ lómi pé à ètò ẹ̀ka iná ṣe ni ẹ má dọ́rùn kábà wọn àbí kẹ́ ẹ béèrè lọ́wọ́ ń tàn pé ṣé kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ fún yín àbí kẹ́ ẹ bá kẹ́ ẹ bí yóò ti máa bẹ láàrin ọkọ̀ parí ẹnu ní tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún ẹ bá tẹ́ tó ń bá sọ bẹ́ẹ̀ òun ò ní gbọ́n mi mà ẹ wà wọn ọjọ́ èyàn ṣe máa fẹ́ gbọ́rọ̀ tí ọ̀dà èyàn ṣe máa fẹ́ gbọ́rọ̀ lọ́rọ̀ èyí hàn kọ̀mẹ́ntì tó kẹwàá kọ̀mẹ́ntì òkè wò kọ́lá kọ̀mẹ́ntì tó súnmọ́ tí ò ti súnmọ́ nínú àwọn ẹlòmíì tí ò ti súnmọ́ tí wọ́n gan lọ́pọ̀ jù bẹ́ẹ̀ so ìbàjẹ́ lẹ́yìn àwọn àwọn lọ́rọ̀ irọ́ èké èké wọ́n lè kán tó fẹ́yìn síra wọn wọ́n ti sọ pé kíní wọ́n ti sọ pé kíní wọ́n ti lé wọn wọ́n yẹra wọ́n ti máa so kọ̀dẹ̀ dá nǹkan yẹn ò dá èèyàn ń jàǹbá ara nínú aburú níbẹ̀ bẹ́ẹ̀ irú yẹn kọ́ lọ́rọ̀ yẹn irú yẹn kọ́ ni ọ̀rọ̀ tí wọ́n wí àti kí n sọ fọlọ́rọ́ kò ní gbẹ̀mí wá sọ́dọ̀ rẹ mọ́ nígbà tí ọba ti di pé kí ni wọ́n má kún níbi ẹ̀ṣẹ̀ tó ti dọ́ba ti kún níbi ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ìwọ́ṣẹ̀ ó tún hẹ̀pẹ̀ lórí ẹ̀ṣẹ̀ wọ́n dọ̀bà tí kò má dọ́rọ̀ lọ́rọ̀ asọ́dọ̀ nínú ẹni tẹ́ bá ṣe ṣé kí n bá ń parí ẹ̀ lọ́wọ́ bá ń parí ẹ̀ sí ń pè yín papọ̀ àbí kí n sọ fún wákàn méjì ni ẹ̀ àgbà fẹ́ kọ́ da ni tí ọba fẹ́ kọ́ da sọ̀kọ̀ ní ẹ má da ìṣẹ́ ọ̀pọ̀ tẹ̀lé kẹ́ dọ̀dà tí ọba ẹ má dè dọ̀dà kí ni ẹ máa bẹ̀rẹ̀ nínú jẹ́sẹ̀ àbí so kọ́nẹ́dẹ̀mí wa máa èèyàn sì là èèyàn là kọ́ níbi ẹ̀dọ̀ ràn kankan bá wọn tèèyàn kókó tọ̀yàn dẹ́rẹ́ tèèyàn tọ̀yàn gẹ́tẹ́lẹ̀ àbí àdírẹ́sì ẹ̀tọ́ kálukú wa ń ṣe yìí kẹ́nìkan tó máa fi tẹ̀ ẹ̀kún tèèyàn so àbí adúrógbó tí ó ń kálukú mú tí ó ń tó àwọn àjọ ń kálukú ẹ̀rọ gan ni tẹ̀yàn ni tẹ̀yàn tó ní tẹ̀yàn dọ́mọ́ ẹ̀yà tó máa sùhánà lẹ̀ ẹ̀ káṣá kẹ́sì kí ní ẹ̀dá so àǹfààní ẹ̀kọ́ òun náà ní kéèyàn ṣe kìnnì kéèyàn ó lò kéèyàn bá ha kúrò kéèyàn ó lò ní o kéèyàn bá ha sunú àti ha dé kéèyàn ó lò ní kéèyàn bá ń kakọ̀ fúra gbogbo tí wọ́n ń kọ́ ní ẹ̀kọ́ staff kéèyàn ó lò ní. sẹ́ni tí ń kàwé gan tí ń kọ́ṣẹ́ gan kó practice staff so ọlọ́run kọ́ṣẹ́ àmì so anabi wa sọ mi hadith yìí pé so that amana so n túmọ̀ ẹni pé ó dùgbà tí nǹkan bá ti bá yàn sọ tó bá ti wẹ̀jọ́ ọ̀tún àbọ̀wẹ̀jọ́ sí kò fẹ́ kẹ́lómi ọ̀dọ́ ni ọ̀rọ̀ ní tó ṣe احفظه عني اقتله عني لا تفشه لا تشبه أسره اجهله سرا يتم يعني سيب سكريت جاء عن يمتلوله ما تو ما سوى أنسى كان لك أنا بي أتركوا أنا بي صلى الله عليه وسلم فهي أمانة wíwọ̀ تو wúwo tó apá ọ̀tún tó apá ọ̀tún tó máa ní pé ẹ máa wọn sákẹ́ nìkan so ọ̀rọ̀ yẹ eh, lẹ́yìn ìzọ pé sọ habib náà ibùdó màá sọ àwọn náà sọ ìgbà kan ti dán ti kápẹ́ látọ̀dà nínú àwọn sọ sílẹ̀ pé ọ̀nà àbí sọ bẹ́ẹ̀ fún fún ìpè tẹ́bá tí ọdún tí wọ́n ti ń bá sọ̀rọ̀ tó bá ti wá pọ̀ tún àbọ̀ wá pọ̀ sí mọ̀ pé sí kìkẹ́ ló gbéṣẹ́ lọ́dọ̀ so eh, inú àǹfààní tó wà nígbà àtìdájọ́ ti náà bẹ́ẹ̀ nínú àǹfààní àtìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ náà bákan náà pé èèyàn lè má wà pọ̀ tún lè má wà pọ̀ sí ọ̀nà tó bá pèèyàn wọ́n wá pè yàn pé lágbájá ẹ̀ wá pípẹ́ tó pè yàn ẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ntúmọ̀ tó fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ kọ́ sọ rẹ̀ wọ́n fẹ́ da sọ̀rẹ́sà pẹ̀lú tó fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rẹ́sà pẹ̀lú kí ni pẹ̀lú tó fẹ́ sọ̀rọ̀ kò sẹ́ ní ìgbà kan sẹ́ni tí wọ́n wá dé kwani ẹ̀ sẹ́ni tí lágbájá pè mí sí ẹ̀ ní àná báyìí báyìí báyìí báyìí kí alágbàní tó wá gbọ́ pèsè tó bá fẹ́ sọ àbí ẹ̀yàn méjì àbí ẹ̀yàn mẹ́ta lọ́pọ̀ èmi tó máa ń pẹ́ yẹn fẹ́ kẹ́ gbọ́ ni kódà bóyá kó ti sọ fáwọn yòókù ọmọ tó ti sọ pé báyìí tóbi sọ so that ó dán kama yẹn ó ti dúró ń pò pé èèyàn sọ fún yẹn pé ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn sọ ọmọ tó jáde o ó lè sọ ọmọ láàrin ọmọ náà kí ẹ̀yàn dọ́mọ kakọ̀ kọ́sọ́ pé kínní kí ṣe pé ìdá ṣàlẹ́sà pé bóyá láìkì kẹjọ kànìkan lọ bóyá ń tọ́jú mọ́síkì tiẹ̀ ni àbí wọn tó fẹ́ bá sọ àbí kàkà ń tọ́jú pé so ọmọ kọ̀ọ̀kan máa ní sèkúrọ́dọ̀ òbí ẹ̀ńjọ́ mi so ètò bá kàn lè fa àṣùgbọ́n lọ́jọ́ iwájú ni wọ́n gbà clear bí ọmọ tó bá ní tó gbé pamọ́ sọ́dọ̀ yẹn bí dúkìá ọjọ́ owó ní ọjọ́ nǹkan ní ni àbí nkọ́lé ni àbí sikini èyí ò jẹ́ kí àwọn èèyàn yòókù ọmọ màmá wọn màmá wọn àti oúnjẹ pẹ̀tọ̀ àbí èyí ní ìyàwó jẹun ìyàwó kan lọ ní méjì mẹ́ta mẹ́rin àbí èèyàn tẹ̀lé ìyàwó kan lọ ọmọ ọ̀kan nínú ọmọ báyìí ọmọ mi ọmọ lágbájá ọmọ mi lágbájá ọjọ́ èyí sọ fún àwọn yòókù rẹ̀ torí pé ní àwọn bá kú tẹ́ mọ̀ rò pé inú ogun tó yẹ káwọn jẹ papọ̀ ni pé ó sì lówó báyìí lọ́dọ̀ mi o báyìí báyìí báyìí báyìí iye tó sọ so that eh, eh, ó délé yùn ṣẹ́nà kò sì nídìí kí n ò tú síkírìtì ọ̀nkálùkù tí ọ̀nkálùkù ń ṣe kìnní ṣùgbọ́n nítorí bá lè jẹ́ kẹ̀yọ́ kan kíláà tó bá lè jẹ́ kìnní láàrin àpìtọ̀ àbí pípẹ́ tí eh, ẹnìkan pè mí nù yìí o kìí ṣe kìnní kankan o àbí ìtọ́sẹ̀ láàrin kìí ṣe pé náà lọ́pẹ̀ mi ṣe tẹ̀sán so that àdìparí ẹlẹ́jọ́ sọ dápẹ́júwe ọ̀rọ̀ tọ́jú ẹ̀ má tiẹ̀ ni o so ọdún náà jẹ́ secret secret ni so ló tí àwọn bá sọ pé lágbájá wa àbí lákàrà ìjọ wa àbí kan àbí kan ọ̀rọ̀ ayé nǹkan ọtún dúró pọ̀ pé n tí mo sọ fún ọ yìí so ìtumọ̀ inú ọtún wa nù hadithi torí pé kò sí yàtọ̀ èyí ò nàmì báàbí al-ilhaq bí nafi al-fariq àbí al-qiyas bí ilá àbí at-ta'lil bí ilá al-fariq ló gbé eléyìí tí torí pé kò sí yàtọ̀ láàrin kéèyàn báyọ̀ sọ̀rọ̀ kó wọ kó yí kóni musápọ̀ tún àbí kó musápọ̀ sí tí túmọ̀ sí pé àmánà ni àti kéèyàn ọ̀rọ̀ àpèyà láàrin láàrin àwọn òjò àbẹ́jì dé lọ ní mẹ́ta ní àbẹ́wọ́n jòkó mẹ́rin àbẹ́jì bẹ́ẹ̀ lọ sí kéèyàn pẹ̀lú kàbí kéèyàn pa àwọn kàbí pa àwọn sọ̀tọ̀ tó bá fẹ́ káwọn ẹni lọ́mọ àdó àbí kìnìún ẹ sọ fún ajájọ àbẹ́ tọ́bẹ́ kọjọ́ àbẹ́ ẹ̀sùnkún so nínú ẹ̀kọ́ hadith ni ẹ wo subhanahu ẹ wo bẹ́ẹ̀ sì wá sí rẹwà allah akpọ̀ táwọn mùsùlùmí alẹ́ lẹ́lu ẹ̀sìn wa ni tẹ́ bá lẹ́lu ẹ̀sìn wa ni aa wàláhì àníwá ọ̀tọ̀ òsín tí ó tòtò wàláhì àníwá ọ̀tọ̀ àìdódédé wa ni o ní o dọ́dá àárín tí ń ṣẹlẹ̀ báyìí fi ń ṣẹlẹ̀ o àìdódédé àwọn mùsùlùmí ni àìlú ẹ̀kọ́ ẹ̀sìn wa ni àìlú ẹ̀kọ́ ẹ̀sìn wa ni èèmù tá a bá lu ẹ̀kọ́ ẹ̀sìn wa yàtọ̀ sí pé àníwá ọ̀tọ̀ yàtọ̀ example dáadáa fáwọn kèfèrí gan kèfèrí kí ni jẹ́ kèfèrí àwọn káfíìr àbí kùfàr àwọn kùfàr yẹn àwọn kèfèrí yẹn á jẹ́ kí ni tí wọ́n ní kí ni jẹ́ kèfèrí báwo lẹ́sẹ̀ dáhùn tí wọ́n ní tani jẹ́ kèfèrí tani jẹ́ kèfèrí tani jẹ́ káfíìr tani jẹ́ kèfèrí wọ́n ń pè ní kèfèrí tani jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ń tí ẹ ṣe mùsùlùmí torí ẹlẹ́mí lè sọ pé ẹlẹ́ẹ̀ tí ń bọ́ gbé bọ́kọ̀ ẹ̀ àbí tí ó lè kí ni òun nìkan kọ́ kèfèrí ẹgbẹ́ tí ẹ bá ti ṣe mùsùlùmí iná ní kíni ẹ má jáde àrùmọ́ yín jọjú o so ẹ má jẹun ọjọ́ mọ́rọ́jà mi ìlọ ilé yín lọ́wọ́ so kò sí dictionary mi tọ́tù kẹfẹ́ létí ẹyá sí ju bí a ṣe tu yìí lọ so ẹ hàn kàn lọ so that torí pé ẹlòmíì ti sọ pé jíjẹ́ kẹfẹ́ rí bá ẹlẹ́sìn kristi lọ́dọ̀ rẹ̀ kẹsì kẹfẹ́ rí àbí ẹlẹ́sìn ju ara kẹfẹ́ rí gbogbo wọn mo ṣe kún ọlọ́nkà lọ́nà bá kà sí ìyàtọ̀ wọn níbi ìdájọ́ mi pé báyìí báyìí ìtọ́jú jáde lọ sí papọ̀ ní báyìí lásán èyí wọn yọ wọn kó ń gbé wọn ṣe kébé ní ṣe mo ṣe kúrò lọ́gbà tí wọn bá ti gba ìsìlámù ṣé ẹ understand mi ẹni kọ́ wà lórí níbẹ̀ o torí pé òbí tẹ́ bá lọ yẹn ẹ̀yàn ọmọ bẹ́ẹ̀ ní tẹ́ni bá rí ẹ̀nà ẹ̀yàn ọmọ wà ní bá rí pé ẹni wà lórí níbẹ̀ torí pé òbí tẹ́ bá lọ òbí tẹ́ bá wà ẹ má jọ dàrú lórí yín sọ̀kẹ́ má dẹ̀sìn pọ̀ máa ń sọ̀kẹ́ má dẹ̀sìn pọ̀ èèyàn lè ṣe dáadáa sí yẹn èèyàn lè ṣe oúnjẹ iṣẹ́ lè pààyàn pọ̀ kankan ṣùgbọ́n àìsè láti kan náà àìsè ṣe àṣìjáwà lórí òdodo ẹni tó wà lórí òdodo nineteen sixty five ẹ̀sìn lọ́nà kan náà máa sọ sọ ẹni tó wà lórí ìbàjẹ́ bẹ́ẹ̀ tí láti kí yẹ ẹ̀sìn mi. náà so tí a bá lọ dó dédé tá a bá lẹ́sìn wa ni àwọn tí ẹ̀sẹ̀ lẹ́sìn bí àwọn tó jẹ́ lẹ́sìn mi gan tí ẹ̀sẹ̀ yóò ti ẹgbẹ islam yóò ṣe kíni inú ọkàn wọn balẹ̀ tán bá ń bá wa ṣe ọkàn wọn ṣe kíni náà yóò gbọ́dọ̀ náà bá wa ṣe wọn ò ní páyà pé ajá ń bá àwọn aṣẹ báyìí aṣẹ báyìí aṣẹ báyìí wọn pé kọlíìgì àní ibi iṣẹ́ àbí ní skul ó sọ̀rọ̀ fún yàtọ̀ jẹ kèfèrí èèyàn gbọ́dọ̀ tù tó yẹ pé kí àtúntò pé ti ń jọrọ ọ̀rọ̀ tí èsì pé ọ̀rọ̀ ti tọjẹ tẹsẹ tọjẹ kí wọn àbí so èèyàn gbọ́dọ̀ tù fẹnìkan sọ pé torí kékeré jẹ kèfèrí rárá ẹ wá wọ olóṣèṣẹ ohun tó bá wá olóṣèṣẹ ohun lọ́wọ́ èèyàn tó ṣe ó dẹ tó dẹ wọn á ah, lájájá ọ̀rọ̀ tó ń tẹ sọ fún ẹ ẹni tó jẹ́ pẹ̀lú ìgẹ̀ ní skul àbíkẹ́ àbíbíṣẹ́ àti ọ̀rọ̀ tó ń sọ fún yín ah, wọn ní àwọn ah, ìmọ̀ orúkọ ẹlọ́nà ti dọ́ni kankan láti ẹ̀dẹ̀ kíkẹ́ ẹ ṣe gan kankan báyìí tẹ́ ẹ fẹ́ nu so kọ́dà gan yóò tún kẹ́kọ̀ọ́ dáadáa bí ọba dà sáàmùtà yóò tún kọ́yìn lára kìíní yóò sì máa tẹ̀lé ìhùnsí ẹ̀sọ́ so àwọn nǹkan yẹn abùkátà ká lọ ẹ̀sìn wa tá a bá tilẹ̀ tún wá kò lò fún ni wá ọ̀nà kan ṣàmìmá bàbá ṣe jìnnà sẹ́sìn sí ni kò wá ṣe wálẹ̀ sí ọ̀nà kan ṣọ̀rọ̀ ń bẹ̀ o kó lọ́n kọjá kí má ni wàá máa lékún ni o ibi tí má ni wàá bá ti ń wálẹ̀ ọlọ́run kọ́ bá ṣọ̀rọ̀ ń bẹ̀ kọjá wọn lékún kó tún wá ṣe so nínú àwọn ìdájọ́ àti wọn bí hadith yìí so olùgbà tí àwọn ará ti báyà sọ̀rọ̀ so ẹ̀yìn tẹ ẹ̀yìn náà ẹnu tẹ̀yìn pé tí secret secret anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n rán sọ̀hábì wọn sọ̀hábì lẹ́lẹ̀ anasur malik wọ́n rán wọn níṣẹ́ lọ́kàn wọ́n wá ní mọ́sọ̀rọ̀ nìkan ṣe àpẹẹrẹ mọ́sọ̀rọ̀ nìkan máa tẹ̀ sọ nígbà bí ọlá lè dẹ́rùn pé nígbà bí nínú tí wọ́n bá bá yàn sọ̀tọ̀ mọ́sọ̀rọ̀ nìkan eré nǹkan tẹ̀ sí pé ìrújú pé ní àbí pé kíní nìyẹn pé sókìtì ni nítorí pé hadith tàbí kò sí pé kí wọn fẹnu sọ ṣùgbọ́n ṣe sí ló fi sọ pé má sọ fún yàrá bí àti gbogbo àwọn ṣe sí nítorí bá ní ìdájọ́ ẹgbẹ́ báyìí sọ pé pé ìtumọ̀ kankan náà ni.

àlàọ́láwí gan ni pẹ́sì máa ń sọ àlàọ́láwí níbi ìtọ́jú náà hadithi kápá sọ pé àdúgbò tí wọ́n sọ pé sọlọ́sọ níbi hadithi sọ lọ́wọ́ pé wọ́n sọ àṣàdù délé Anas bin Malik níṣẹ́ wọ́n ní wọ́n sọ̀rọ̀ nìkan Anas bin Malik lónìí bí wọ́n ti dán mẹ́kẹ́ ńgbà yẹn wọ́n mẹ́kẹ́ àti kékeré ní mùsùlùmí kí ń kọ́mọ̀ ẹ̀lẹ́sìn wọ́n ní wọ́n ti dán mẹ́kẹ́ wọ́n ti sọ aláhàpọ̀ Anas sọ̀rọ̀ nìkan e tí màmá wa rí wọn tí wọ́n lọ jí sí ànábì sọ̀rọ̀ soso na pè ọ́nà kí lè ànábì sọ̀kan sọ̀kan anasi lọ́dọ̀ lọ́dọ̀ là pé ah, ànábì ni wọ́n sọ̀rọ̀ nìkan ẹ̀wẹ̀ kọ́ ọmọ kẹnu ànábì ni wọ́n sọ̀rọ̀ nìkan ìyẹn kó tó bá yẹ pé ànábì ni sọ fún yẹn ni ìbá sọ fún yẹn túmọ̀ ẹni pé ìbá sọ fún yẹn màmá nù ẹ̀wẹ̀ ah ṣe bẹ́ẹ̀ ni màmá rẹ̀ àbí kò sí nǹkan tó bá ń bẹ̀ àbí ànábì òní bínú ọ̀yá sọ kàkà báwọn ọmọ mi ọkú kàkà báwọn ọmọ mi kìnìkan ọmọ mi kìnìkan ẹ̀ báwọn obìnrin sọ náà kí so so that màmá náà sọ bẹ́ẹ̀ torí ọ̀gá tí wọ́n bá ti ń mú wà tó bá tó bá bẹ́sìn mu àbí tí wọ́n bá ti ń lo ẹ̀sìn gbogbo ọ̀nà tí wọ́n bá ti ń practice ẹ̀sìn yẹn àyè ká máa ran lórí ẹ̀ kò yẹ ká máa discourage wa lórí ẹ̀ pẹ̀lú kinní kan pẹ̀lú nǹkan ní pẹ̀lú ọ̀nà kàbánà kejì kò rárá wọ́n máa fẹ́ ṣe tó da kọjá tó da rẹ̀ kí bàbá máa go against ẹ̀ kí wọ́n máa go against torí pé wọn ò ṣe torí bàbá ò ṣe torí pé ìyá ò ṣe àbí torí pé nǹkan méjì ò ṣe àbí torí pé àdúgbò wọn ò ṣe àbí torí pé ìdílé wọn ò ṣe àbí torí pé àṣà àlọ́ tó bá ta kẹsàn tó ọ̀bá lè ṣe náà ṣe kìíní. sùhánù lẹ́ni tí nǹkan mi tẹ́ pé ń dààmú rẹ̀ lórí tọmọ tọ́lọ ní kó gbajúmọ̀ tọ́lọ ní kọ́ àti láwọn tó ní làákàyè náà wọ̀ bí láti gbọ́ ẹ̀rọ méje kó sì ẹ̀rọ méje tí kò wọ́n kọ́ fọ́lẹ́ jìnnà tó tó tó tó ń bẹ kọ́ lọ́n kọ́ fi ṣẹ̀sùn àti gbọ́ náà pé ah tọmọ ẹni bá ṣe kékeré tọmọ ẹlòmí ọ̀kúnlẹ̀ ẹ̀kọ́ ló ń jọrọ kan kí wọ́n ní àwọn ah, àríyá pé ah ṣáájú ẹ̀jẹ̀ mi lọ kí báyìí wọlé ah, ah, so that nígbà tí àwọn tí wọ́n ń sèrànù àwọn ọmọ ọmọ ẹlòmíì gẹ́lẹ́ máa tẹ̀lé náà ti ń tẹ̀lé àná tí ò ní ìdí kankan sí ọmọ tí wọ́n ń sẹ́sìn lọ́mọ àlọ́dẹ kó nǹkan kíkan sí ọpọlọ bàbá lori, lórí ìyá rẹ̀ lórí àbí ọmọ àádọ́ ọmọ àádọ́ me hey mi ló kí máa lọ́ọ́ kí ni nítorí ṣe ọdún ń gba ẹtí ẹ̀ se ń ṣe báyìí ń ṣe báyìí torí kí ni kò dáa ní máa ń jẹ́ máa ń bẹ́ wọ́n bá ní pé ọ̀gá tí náà màmá anas mùsùlùmí ọ̀dọ́ àná ìgbà tí wọ́n kọ́ àná ìdìbò àwọn ẹ̀rí kan wọ́n ṣe pé kí ni kẹ̀kẹ́ mọ́ ìgbà tí wọ́n ti ń bí tí wọ́n ń bọ̀ ni ọmọ eke yóò sọ fẹ́ gbọ̀dọ̀ inú rẹ̀ náà ni pé tó bá ti jẹ́ síkìtìsíkìtì inú rẹ̀ náà ni ti asabil dalẹ̀ ọ̀rẹ́ ìfàbùnú ẹ̀mọ́ rẹ̀ dọ́là àgbọ̀mọ́ tí anábì fi síkìtì pé síkìtì tó sọ àwọn pé ní nàìjíríà yóò àwọn mùnáfìkì àwọn mùnáfìkì ẹni báyìí mùnáfìkì ẹni báyìí mùnáfìkì ẹni báyìí mùnáfìkì tó anábì sọ fún wọn wọn dákọ̀ wọn fún wọn anábì yẹn ń gbọ́mọ seven body wọn ò dé seven body wọn fi ń kọ́ ẹni amínú sọ̀rọ̀ rasulillah sọ̀rọ̀ àdé sọ̀rọ̀ sọ̀rọ̀ rasulillah sọ̀rọ̀ so ẹn tó tèpù sékìtì ànábì máa sọ̀rọ̀ mọ́lẹ̀ yẹn kò sí báyìí nǹkan sọ̀rọ̀ bàbá tọ́jú wọn lọ tó sọ̀rọ̀ kò sí ẹ̀ka sọ fún wọn. ẹ kí n sọ̀rọ̀ àwọn kan yẹn lọ́dọ̀ ẹ ṣùgbọ́n ayé ti di ayé mọ́sáhà tó tẹ̀ pọ̀ láàrin onísúnà pé ọbẹ̀ tó bá ti ráǹfààní ni tó ráǹfààní bá ti jẹ báyìí tó bá ti jáde jáde báyìí tẹ́ bá ti jáde báyìí yáà so especially owó ipò àtàwọn kan nínú nǹkan àdó ayé súnà ẹlòmíì ò débẹ̀ o wọ́n lè jẹ́ kókó bí súnmọ́ náà lọ́dọ̀ ṣọ́gbẹ̀ ṣùgbọ́n tó bá di pé ẹ̀rí ọ̀gá báyìí yóò wálẹ̀ àbí ọ̀rọ̀ sì máa di yóò máa dà yíbo yíbo lójú rẹ̀ ah ọ̀nà kọ́ ṣàánú wa so that wọ́n ti di masálẹ̀ òní àwọn èèyàn ń sìkìní ọ̀pọ̀lọpọ̀ sìkìní kò bá mu rárá so n tó jẹ́ secret secret n tó jẹ́ pé kí ni má sọ fẹ́ni bàtí pé kí ni sọ má bó ṣe jẹ́ nínú ẹ̀sìn eléyìí náà ń pè ní amánátú al-ma'nawiyyatu secret àmánà pé ẹ bá ń fowó sọ́dọ̀ ẹ bá ń fi ilé ni ẹ bá ń délé sọ́dọ̀ kọ́kọ́rọ́ lé ni bó ṣe yàrá kan ní o ilẹ̀ ní ẹ bá ń tọ́jú ilẹ̀ yìí ilẹ̀ ní irú ilẹ̀ ní kàkà báyìí ẹ bá obìnrin yìí àmánà hẹ̀síyà àbí àgbàsósà àwọn àmánà tá à ń fojú sí kí orí kàkà báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́jọ́ tọ̀rọ̀ àbí tọ́jọ́ síkìtì kẹ̀rẹ́ kí n ṣe kí n àwọn amanat ma'nawiyya nínú rẹ̀ nínú amanat ma'nawiyya nínú ẹni tó wà ní kínní náà ni pé ẹni tó bá ní òṣèṣì kan wọ́n bá ní òṣèṣì kan lápèjúwe ọkàn sí ọkàn sí lẹ́kùn wọ́n fẹ́ wọlé wọn ọ̀gbà ọ̀dà kan sí lẹ́kùn èyí tó ṣe pàgbà ẹ̀kọ́ mọ́ná wọ́n wá ní tí ẹ̀kọ́ rí nílé nílé nílé ẹgbà tó ń rí káàkiri bọ́ bá wọn ní ìṣesí ẹ̀kọ́ bá wọn àbíkọ́jọ́ kìkínní wọ́n bá tún ṣe káàkiri kò bá mu kò bá mu rárá so àbọ̀dé nǹkan mi àbí bọ́ asáde bí ṣe wà tẹ́lẹ̀ náà wà ní tẹ́wọ́ tẹ́wọ́ àkí àwọn ẹlòmíín tẹ́sẹ̀ gẹ̀ tẹ́wọ́ àwọn wọlé tẹ́sẹ̀ gẹ̀ tẹ́wọ́ ajáde tẹ́wọ́ tó gbogbo tánilé yàn máa tó káàkiri ah, àṣé àwọn ọ̀kan lówó lọ́wọ́ ni àṣé ọ̀tẹ̀ lówó lọ́wọ́ àṣé bí ṣe náwó bí ẹlẹ́dàá àṣé kò tiẹ̀ lé kí ní àwọn àti ẹ̀tọ́lé gan ọ̀tọ́lé gan ẹlẹ́sìn kan àti ìgbà àti bí aṣọ rock tó àti bí kíní àti bí white house amẹ́ríkà sùhánà ẹgbẹ́ lẹ́yìn ọ̀pẹ sùhánà ẹ̀kọ́ bá mi nínú ẹ̀kọ́ ní tẹ́ntẹ́ àwọn onímọ̀ nínú ẹ̀kọ́ táwọn ṣẹ́kọ̀ sọ fún wa àtẹ̀dá lọ́kẹ̀rẹ̀ àdìkásọ ṣẹ́kọ̀ wa lọ́sẹ̀ àlẹ́mà àfàkẹ́ kíkọ́ wọn bá wọlé nílé ìyẹn dojú àìsàn wọn dojú àìkọ́mọ wọ káàkiri báyìí ilé ìkọ́mọ báyìí bí bàtẹ́ kọ́ ọ

omi sì mẹ́tẹ́ pé a mọ̀ pé kí wọ́n ṣe fún wa dáa ṣùgbọ́n káwọ́ ṣe fún yàn àwọ̀ wọ́ọ̀rì àwa fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ a máa fẹ́ kí tí a bá fẹ́ kí wọ́n bá a fẹ́ kí wọ́n fi àwọn kan tọ́da bára lò ṣùgbọ́n a fẹ́ fi tọ́da bára yẹn lò báwọn ni nǹkan ṣe lé múlẹ́gẹ́ bẹ́ẹ̀ kò dáa kò dáa rárá so nínú àmọ́nà nínú àmọ́nà ni kí n rí ìkàtí ọ̀rẹ́ ìkàtí ọ̀rẹ́ lára ẹnìkan níta náà kankan báwọn kí wọ́n mọ̀ sọ káàkiri lóòótọ́ kò sọ fún yàn kò sì kí n tuma ẹ̀yàn kan rí ga ni torí pé ó lè jábọ̀ kò fún tọ̀ ó lè jábọ̀ kí má sọ má sọ kájọ ẹlẹ́ àdúgbò jábọ̀ kí ni so so that má sọ àbí ìtọ́ba àdúgbò lè bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ lórí má fẹ́ jáde bí ẹ̀rọ nǹkan tó bá ṣe bàjẹ́ dára àbí tó bàjẹ́ dára àbí tó bá ní ṣe pẹ̀lú ẹlòmíì àbí tó bá kéré so kò so àwọn nǹkan yìí ká ṣàkíyèsí gan àmọ́ ẹni tó máa nàìjíríà àmọ́ dodo wa ni àsìkò kìíní nítorí kan fẹ́ fi parí ẹ̀ ni pé ṣàlọ́ tàbí torí àsìkò padà ẹlòmíràn kọ̀ máa bánà kíp débi pé nítorí bá ṣe láàrin àtìyàwó rẹ̀ wọ́n sọ assembly ni nínú tí wọ́n máa ń sọ̀rọ̀ assembly mi ní sẹ́wọ́n ti kí ni nítorí bá ṣe láàrin ìyàwó àtọkọ ọkọ bá bá kọ́ ọkùnrin ní ọlẹ́mọ ọlẹ́mọ ọlẹ́mọ ah! ah! alẹ́ àná ah! ó ní àdá ọ̀fẹ́ kàn lẹ́yìn kí ni náà nasa gbà ọ alẹ́ àná òun fakùnrin hàn tó dó dákúdákú lédè lédè tí ọ̀sẹ̀ tó ní káńtà ni mo nonsense láì àbí à nítorí wọn fi láìkí lágbájá ọmọ ẹlẹ́sẹ̀ gan ni ní ọ̀tọ̀ ọ̀nà bá kan láyè ọ̀tọ̀ ọ̀nà bá kan láyè à àṣùbà ni wọn ní àwọn jà ọmọ ẹlẹ́sẹ̀ gan ọmọ gbàgbà àṣùbà àṣùbà tẹlẹ́yìn àwọn ọmọ ẹlẹ́sẹ̀ mi yóò kàn sá kalọ́lọ́lọ́ sàṣekìnyàn ọ̀hún gbogbo kí ni yàn ọ̀dà gbogbo kan yàn ọ̀dà subhanallah làbẹ́ kọ̀dà kí wọ́n máa sọ ìjọba ẹ̀yọ́ ọ̀pọ̀ ìṣàlá padà sọ̀rọ̀ lórí ẹ̀rọ jọkàn ìṣàlá bí sọ́ba ti tọ́ dẹ̀tẹ̀ ìṣàlá rárá sọ̀rọ̀ lórí ọ̀là ìṣàlá. àwọn kan ṣàánú àpò kan yàn ọ̀dà ọ̀bìnrin náà mìíràn lè máa ń tó àṣírí ọkọ rẹ̀ níta nípa ní ṣiṣeré àìlú kẹsọ̀ bí kẹsù ti máa ń tiẹ̀ lómi náà kọ́ ṣàánú mítẹ́sí máa ń tẹ ẹlòmíì nìyẹn so ẹlòmíì oríṣiríṣi ẹjọ́ ṣe àdúkẹ́lẹ́ mi pé àlejò tó bá lára obìnrin lára ìyàwó rẹ̀ bẹnu sùhánàlá náà máa sọ fáwọn ẹ̀ wọ́n bá fẹ́ fẹ́ ìyàwó mi fẹ́ ìrọ̀ lórí mi má tún ba àmàlà máa jẹ́ máa bẹ̀rẹ̀ ẹni gbẹ bọ́sẹ̀ obìnrin mi náà nìyẹn àlejò tó bá lára ọkọ rẹ̀ yóò máa sọ kí ló dé tó ń ṣe báyìí nígbà táwọn ti dà yín pọ̀ tó ń ṣe òde kí ló máa sọ sọ fẹ́ ọkọ lẹ́mí sọkọ rẹ̀ àbẹ́fẹ́ sẹ́ńtì ọ̀tọ̀ sọ àwọn nǹkan yẹn kò bá mu rárá ó ti ṣèpẹ́ lomi ọlọ́run kódà tó bá di pé ẹgbẹ́fẹ́jọ́ tí ọba yẹ kí wọ́n gbọ́ ọ̀yẹ́ kí wọ́n gbọ́ tí ọkọ̀ ìjọba gbé dàbí tó bá di pé kí wọ́n bá di pé kí so àbí tó bá di pé nǹkan máa lọ ń fa màá tí ọba yẹ kọjọ́ máa dọ̀ wọ́n ti sẹ́ni tó bá di pé so báyìí báyìí báyìí àwọn náà kọ́ sàmì wọn ọlọ́run kọ́ sàmì náà kó tún ojú wa ṣe so eh, àmọ́ náà ó ṣe kókó gan kíkọ ọlọ́rọ̀ ó kókó gan gbogbo ẹni tó kọ́ lè jẹ́ ìgbà kan lọ́dọ̀ yọ ní wọ́n jọ pé àmánà àmánà kò sí lọ́sẹ̀ súnmọ́ yàtọ̀ kò sí wọn sì láìpẹ́ tó kò sí wọn sì láìpẹ́ tó so subhanallah láti dáadáa àwọn àwọn ọmọ ṣẹ́yà fàmí ìdáhùn sí láìpẹ́ kankan wọn náà ọ̀rọ̀ kan dé sí yàn lọ́wọ́ láti ká tó kó bí ká tó travel bàtà travel náà ìlú ìdáhùn sí láìpẹ́ tó subhanallah ládàá أنا كوز كوز بسنة ككوزان كك سبحان الله ناس يدان وناس يدفع ناس يدفع لكن من ده ẹlòmíràn fẹ́ ṣe pínpín nínú pé ẹlòmíràn fẹ́ ṣe pínpín mo súnmọ́ ṣe pé adájá ju nǹkan dà wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe yàtọ̀sùn ní asra adékínníkà òtí ń dábàá ṣe kínní náà so àwọn àwọn náà kọ́ ṣàmàlà àkọ́dọ̀ tí àkọ́kọ́ ọmọ ṣe so ìdánilẹ́kọ̀ọ́ tèmi níbi àhàdísà níbi sọlọ́sọlọ́ tó máa lẹ́kẹ̀ẹ́ parí ẹ̀ pé àhàdísì ní tọ́jà máa mọ́sálà lọ́wọ́ àríyá ànábì sàlọ́tàlá ànábì sàkóso sọlọ́sọlọ́ ìdá àhàdàfà rọ́jò bíi àhàdísì ثم التفت فهي أمانة النبي كان أتتو سواجه هي كان تبا بين النبي صلى الله عليه وسلم فهي أمانة أمانة فهي أي هي النبي له الحديث مذكر الحديث كنا مذكر أقل بس kìnnáyà yẹn dọ̀míìrù yẹn ọwọ́ ni wàá bọ̀ fàáhíà àmánà sọ̀rọ̀ pé ìgbà tó wà fàáhíà àmánà fàáhíà àmánà pé ẹni tó bá kàl hadith ọ̀rọ̀ yẹn òun jẹ́ àmánà. èyí sẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọjẹ́ nǹkan tí wọ́n sọ ọjẹ́ mọ̀lákàr jẹ́ pé dọ̀míìrù àbí kìnnáyà wa jẹ́ anas so nǹkan méjì làwọn mímọ̀ sọ àrà àkọ́kọ́ ni pé wọ́n ní wọ́n ṣe tàánẹ́fọ̀ àbọ̀míìr àbọ̀mọ̀r tí ń jẹ́ kìnnáyà bẹ̀ni kọ́nà yìí wọ́n ń lọ nílò ààbò wọ́n ní bẹ̀tìbárì wa onnes wọn alẹ́kùn sankatu onnes onnes ada donir donir yìí wọ́n sì ta nífẹ̀ sójì wọ́n ní bẹ̀tìbárì alkinaya ẹni pé ruhi babil hadithi ila ma'ana alhikaya wọ́n torí pé ní hadith wọ́n gbé lọ́tùmọ̀ wọ́n gbé lọ́sìtùmọ̀ hikaya ṣèyàn pé ọ̀rọ̀ tí èèyàn bá sọ èèyàn ṣe hikaya náà ni hikaya ni kí èèyàn máa èèyàn report. rìpọ́t èèyàn máa rìpọ́t àbí kí ni tó máa rìpọ́t ní Yorùbá kí èèyàn máa sá sọ pé lábẹ́jà sọ báyìí àbí lábẹ́jà sọ báyìí àbí àbí nǹkan báyìí bẹ́ẹ̀ láì sọ ìtàn kì í ṣe hikaya náà nìyẹn. wọ́n dé sí ipò rẹ̀ bàtà ti dé sí ipò rẹ̀ wọ́n ti gbé ní tuntun ti fún nítumọ̀ rẹ̀ bọ̀mí èrò tí wọ́n lò fún ṣèkáyà bàtà bá abo lòun pé pé bọ̀mí èrò tí wọ́n jábọ̀ kórónà tí wọ́n jábọ̀ iná wọn lò fún hadith olùkọ́ ti nítumọ̀ ṣèkáyà wọ́n ti lónú rẹ̀ èyí ń kọ́ni dèlábà àti sọ́lá ìmọ̀ ìgbàgbà lẹ́kọ̀ọ́ mi. وإذا حضر من يعني كذا لون وإذا حضر القسمة أولى القربى واليتامى فارزقوهم فارزقوه فارزقوهم منه فقولوا لهم قولا معروفا ọlọ́run ọba abalẹ́kọ̀ọ́lá ní àwọn ẹni tí ó jẹ́ láìní àtàwọn alásùnmọ́ tí wọ́n bá wá síbi tẹ̀sí ti ogun ẹ fún wọn bẹ́ẹ̀ ẹ fún wọn bá kéde pé wọ́n gbà ní ogun bí wọ́n fẹ́tí wọ́n fẹ́tí one thousand sí àbí two thousand lápèjúwe àbí tí a ti ń pín ogún tí a ti pín mílíọ̀nù tí a ti pín ẹ̀ṣẹ̀ so ẹ̀rọ fún wa ní ẹlẹ́yìn tó ní wọ́n ẹsẹ̀ pé ní sọ ní kúkúrú ẹ̀ṣẹ̀ ara fún ẹ̀ǹtẹ̀ bá lè fún ẹ̀ fún ẹ̀ àbí ká ẹ̀pẹ̀tẹ̀ tẹ́ ká kọ́ bàrà gùn wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wá wọ́n bá wà bẹ́ẹ̀ ní nǹkan níbi tó ń bọ̀ ni pé alqisma ogún pínpín ṣe àpé abo ni ọlọ́run sọ pé farzukuhum farzukuhum farzukuhum min farzukuhum min

náà sọ inú ẹ̀ náà níbi nígbà tó jẹ́ pé wọ́n ti wọ́n ti ló ń lo hikaya wọ́n ti kàn ṣe tànífù dọ̀nìr ọ̀rọ̀ kejì ni pé ó ní sàábà dọ̀nìr dọ̀nìr wọ́n lò nílò ààbò ìtìbárì àmàna wọ́n fi ṣe ìtìbárì àmàna torí pé àmàna tó jẹ́ kábàrì yẹn ààbò ni so wọ́n á sọ pé wọ́n pé àhíyá àmàna wọ́n àkọ́kọ́ ló wà àkọ́wájú so wọ́n náà balọ̀ àtúnyẹ́ náà ó sì jẹ́ nu ohun tó ti bá ti jẹ́ secret secret dẹ́wà jẹ́ sórí tán obìnrin tó bá tóbi jù wá sókè lọ́dọ̀ rẹ̀ ṣé kí sórí tẹ̀gbọ̀n ọ̀jọ̀ dọ̀ tó bá máa ń jòkó tó bá ti ló ń bá yàn sọ̀rọ̀ tó rẹ̀ gbọ̀ tó báyìí àbẹ̀rẹ̀ gbèsè báyìí ìtumọ̀ pé etí máa sọ ṣé kí tìǹtù máa rẹ̀ bó ṣe wá nu adé tàtú yìí sọ àǹfààní báwo wá ní tó bá sọ pé ẹ má sọ fún yàn min babi aula so tanawala hadha alhadith min babi aula eh, qiyas ala yuna ma fi muwafaqa ala alawi so ọlọ́run bá ní ọba tí ó ní náà so ọlọ́run kọ́ ṣàánú àkọ́jẹ́kálẹ̀ bí ó ti sáàmù kọ́jẹ́kálẹ̀ lù sáàmù o eh, wàlá èèyàn eh, máa rí rẹ̀ ní rírà ní pé tó bẹ́sẹ̀ sẹ́yìn àbí sọ́ọ́sọ́rì tó jìnà sáàmù sẹ́kọ̀ọ́ sáàmù mọ́ wa náà mo wà torí pé ọdún tá à ń ka yorùbá tá à ń sọ ìbéèrè mo lò ń bẹ mélòó mo lò ń bẹ ọ̀nà tí a bá ní ṣòro yẹn gbogbo aláya ká máa ní fínì yẹn ká máa jọra lójú pé àbí àǹsẹ̀ súnà àbí wọ́n ń pè alómi súnà àbí kínní kan ọ̀sẹ̀ so àbíọ́ pé kò nídìí kí wọ́n máa pè alómi súnà wọ́n bá pè alómi súnà tó bá bẹ̀rù kó yin ààrẹ kò sí yẹn kan ṣùgbọ́n jẹ́ pé ṣe ọwọ́ rẹ àti ìwà rẹ àti ní kọ́ máa ṣe lọ́sùn bàtọ́ bá lọ́n tẹ̀lé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wàá rẹ̀ wá tẹ̀lé anabi tí ṣe ṣe wà tẹ̀lé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀lé anabi odò bí kiri ṣe odò ṣe odò nǹkan wà wà lójú wọn níbi odò ṣe ti wá ni mo ní pé odò ṣe ti wá ni pé ọ̀rọ̀ wa iṣẹ́ wa ìbálò wa afẹ́ta afẹ́ra afẹ́ṣe kíni afẹ́ta afẹ́ra afẹ́ṣiṣẹ́ ọwọ́ afẹ́kàwé à ń ké ó jẹ́ kó sí lójú ọdún so that kí ni pé àwọn àgbẹ̀ pé bóyá akànfẹ́ mú bìkan nínú ẹ̀sìn anáná ń tẹ̀lé anájọ àmàkọ́ ní súnmọ́ rárá rárá afẹ́ká bá jẹ́ tó tẹ̀lé anábì lọ́wọ́ dòrò. ìjẹ́ náà zèzè yíyá tọ̀ èèyàn lé pé o dáńdé tó bá ti kéré tó bá ti kù sí ọmọ pé mo sá kù sí bíi ọmọ wa ti kíni ọmọ bẹ́lẹ̀ ọ̀nkọ́nà kò ní jẹ́ kó lọ sókè sí ọmọ ọ̀nkọ́nà promote ẹ̀ promotion ọ̀dọ̀ akọ̀ṣẹ́ tí ẹ máa fẹ́ promotion láyé tẹ́sà ni máa fẹ́ promotion sí so àwọn kan yẹn iná ni èyí pé tó ń túnà bá fẹ́ báyà nínú àmàlà ọfẹ́ tajà ọfẹ́ rajà àbí ìyọ̀kan wà àti pé ah, yóò dé súnmọ́ tìkẹjọ kan èyí ò kí n ṣe súnmọ́ àbọ̀fẹ́ ṣiṣẹ́ àbọ̀fẹ́ ṣiṣẹ́ ni yóò wà dẹ̀ntì ń parọ́ yóò wà dẹ̀ntì pé ń ṣèké yóò dẹ̀ntì pé kò dámànà yóò dẹ̀ntì pé kò láṣìírí wọn sóríṣiríṣi wọn aburú àbí ìdájọ́ ṣẹ̀dá kọ̀ọ̀kan níbẹ̀ pé kí ni ìdájọ́ ṣẹ̀dá kọ̀ọ̀kan so gbogbo eléyìí kò bá mu rárá so that eh, eh, odo jawani kódà báyìí ohun tí máa ń fẹ́ pààrọ̀ lágara jọ ni pé ṣe báyìí báyìí ṣe báyìí ṣe báwọn kan ṣe báyìí ṣe báwọn kan ṣe báyìí àwọn kan ṣe àwọn kan ṣe òun kẹsí pé náà ni ẹ máa jẹ́rìí fún wa bí ọba yóò bá ṣe nǹkan tọ́nà bá ní kí a ṣe bí wọ́n ṣe ṣe bí ọlọ́run ṣe dájọ́ kálukú lọ́tọ̀ kódà ẹni tó bá ké tí ọba ní pé kò ṣe nǹkan ní bí wọ́n ṣe tó ní kó sì ránṣẹ́ kó ti gbọ́ pé ọlọ́run ní ká ṣe báyìí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àdìsọ́lá tí ọba ṣe jọ dìtẹ́ni àwọn èèyàn ṣé òun kò lè jẹ́ dẹ́sí wọn lọ́dọ̀ lọ kò lè jẹ́ skills fún ẹ lọ́dọ̀ lọ so rárá kíní kan àbí kíní kan tèmi kan so kò bá mu rárá rárá àbí wọ́n sọ ẹ lẹ́nu wọ́n ṣe kíní àbọ̀ náà ṣe tiẹ̀ ṣe tiẹ̀ kọ́ńkà kò ṣe tiẹ̀ kọ́ńkà kò ṣe kíní wọ́n sì bí orí ara ẹ̀ mú lákọ̀ọ́kọ́ omi oṣù kọjú kó tó máa ń dàwọ̀ àwọn ẹlòmíì gbàtí wọ́n tún ara ẹ ṣe tó ṣe lé kíní tó ṣe pé ń bọ́ ọmọkùnrin lọ́jẹ̀ tó yẹ pé àwọn ẹlòmíì náà kàn án mẹ́nu ń pa wọ́n kàn mẹ́nu balance ọ̀dẹ̀ nígbà lọ́tọ́ fẹ́ rírà rẹ̀ tọ́fẹ́ sọ káàdì dáadáa so àní ẹ̀ sọ pé kéèyàn àti kéèyàn pé ọkọ̀ tó lè ṣe wá àti èrò rárá wẹ́ẹ́ bí tí ọ̀pọ̀lọpọ̀ nínú sọ àbí sunday ìtàfẹ́rù wa ṣùgbọ́n kẹjẹ pé kẹjẹ pé kẹjẹ pé náà bí èèyàn bá wa ń ṣe wá sí kò wá ní wọ́ọ̀rì fún ara rẹ̀ kò wá kò torí tí ọba ti ta kéèsì ara rẹ̀ yóò fẹ́ di pé ọ̀rọ̀ mi ní ẹ so ṣùgbọ́n kí ṣe pé dáadáa kí n ò pé ọmọ níbi tó kù sí kòtò lọ́sọ̀rọ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó ṣe wá sí so ti kò sẹ́ni tó pé ọlọ́run bá lọ́wọ́ tó pé ọlọ́run bá sì ní kò sẹ́ni tó ṣọ́ àfàwọn ànábì ọlọ́run àlẹ́ sọ̀sọ́ àti àgbáyé so kọ́nà kó ṣàmànà kó dó ti wá o kó sì wá lẹ́yìn ẹ̀ so bí hadith ti ní ṣe mọ iná nìyẹn ọlọ́run pẹ̀lú ògbọ́dọ̀ wọn bọ́sọ̀rọ̀ bí oṣù bọ́sọ̀rọ̀ bí ẹ̀mí tó wà lára kálukú ẹ̀mí tí wọ́n ń pa wá láti pàṣẹ àbúrò tá a bá dáwà àgbà tá a bá dáwà ọlọ́run kò ṣe àná ọmọ kojú kọ́lẹ́kọ́ fi gbèsè ayé wa kálukú ẹ̀mí lọ́wọ́ ó gbé gbèsè ayé wa yé kálukú ẹ̀mí lọ́wọ́ ní subhanahu wa ta'ala wahda káàsì tẹ̀lé tiẹ̀ káàsì sinú òní kan káàsì tẹ̀lé ọ̀nà ìbẹ̀rẹ̀ sọ́lọ̀ pẹ̀lú ìkíláàsì ọlọ́run kọ́ máa di àjọ wọ́n ṣe àfitínà fáwọn àwọn kèfèrí wọ́n ṣe àfitínà fáwọn gidi àwọ̀ wọ́n máa ṣàpépà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọlọ́run àjọ máa ṣe wọ́n tẹ̀lé tọ́lọ́run bàdà wọ́n tẹ̀lé ẹ̀nà bìnú ọlọ́run bàbá ti fi àjẹ wọn wọ́n jẹ́ wáyà lọ́wọ́ ara rẹ̀ ọlọ́run wọ́n jẹ́ wáyà lọ́wọ́ ara rẹ̀ pẹ̀lú ọlọ́run wọ́n jẹ́ wáyà látọwọ́ rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n jẹ́ wáyà wọ́n jẹ́ wáyà wọ́n jẹ́ wáyà pẹ̀lú ọwọ́ rẹ̀ ọlọ́run wọ́n jẹ́ wáyà látọ̀dọ̀ rẹ̀ wọ́n jẹ́ wáyà ọdọ bá kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú dédé rẹ̀ ọ̀dọ́ má ṣe bẹ́ẹ̀ fún wa lọ. kí wọ́n máa sọ pé à kí wọ́n bá wà lọ́dọ̀ òdodo ní àbí tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́wọ́n bá àbí tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́wọ́n bí ní tọ́ kan wọn bá ti kàn wọn. kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك إنك إنك أنت العزيز الحكيم سبحان الله قشان واو ما قدرت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك